أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله خلقنا وخلق فوق سبع سماوات وجلت قدرته وعظم ملكه وما غفل عنه ولقد خلقنا فوقكم سبع ترائك وما كنا على الخلق غافلين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الحي القيوم الملك الدجال يعلم ما تشترح أيدي عباده وما الله بغافل عما تعملون وأشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وصفوته من خلقه أشد الناس خوفا لربه لم يأمن ساعة من مكري فلا يأمن مكر الله إلا القوم الخاسرون صلى الله عليه وآله وسلم من معلم وهاد وبشير عباد الله اتقوا الله عز وجل وانظروا في سير سابقين من قبلكم وعرفوا سنة ربكم مع خلقه وطريقته مع عباده وناظر الحي يعلم أن شر الأدواء والأمراض ما أصاب صاحبه دون أن يشعر به وإنه لو شعر به سارع إلى علاجه قبل أن يفتح به ويستشير فيه فعندها يندم ولا تمنتم وناظر اليوم إلى بعض المسلمين ارى أعراض مرض الغفلة ظاهرة بادية لا ينقرها إلا مقابر ولا ينفيها إلا جاحد معاند اتخذ الناس لغفلتهم ناصحين آداءً وقرئوا منهم تعذيرهم وكذلك فعلت الأمم من قبلنا وهذا نبي الله صالح عليه الصلاة الله وسلامه هذا أن استفرد الجهل والحيل مع قومه تولى عنهم فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصعت لكم ولكن لا تحبون الناصحين وهذا شعيب عليه السلام وقد بلغ رسالة ربي ونصى أمته ولكن لم يسمعوا منه فماذا كانت العاقبة ماذا كانت العاقبة وكيف كانت النتيجة فأخذتهم الرجفة وأصبحوا في دارهم جاثمين الذين كذبوا شعيب كأن لم يغنوا فيها الذين كذبوا شعيب كانوا هم الكافرين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آتى على قوم كافرين ووعدانية الله سبحانه وتعالى وقد وقد وقد ساتيته وجبروته وصمديته اقتدت ألا يكون بينه وبين عباده نسبا ولا صهرا فلا يجامل مولانا أحدا من خلقه وإن كانوا من أقرباء نبيه بل وإن كانوا من سكان بيته وما تبع قريش منا ببعيد فما أطاعه وعمل للقائه وحكم شرعه نجا ومن عارض عن ذكري وتقواه فإن له معيشة ضنكا ويحشر يوم القيامة حاما وتأتي آية الله القرآنية حال كثير من الناس اليوم وتقول وإن كثيرا من الناس عن آياتنا غافل لغافلون نعم والله إنهم غافلون غافلون غفلوا عن نعمة الله سبحانه وتعالى وما عدوا شكرها وما قاموا بمشار حقها فإن نعمة يا عباد الله إذا نزلت عرض قوم ثم لم يشكروها لم يلبث عندهم إلا قليلا ثم توعدهم وقد تؤذن بالفراق السريع ثم تودعهم وقد تؤذن بالفراق السريع بريئا بلا وداع ولا مقدمات انظروا يا عباد الله إلى السبع يقص الله علينا نبأهم لتعتبر فنتذكر لقد كان لسبئ في مسكنهم آية جنة جنتان عن يمين والشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور وعارضوا فأرسلنا عليهم طيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي وكل خمس أكل خمس وأصل وشيء من سدر قليل ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا توبوا إلى الله استغفروه التائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله بديع السماوات ذي الطول والحول للملك العزيز الوهاب نحمده ونشكره ونثني عليه ولا نكفره سبحانك اللهم لا نحصي ثناء عليك أنت كما أصل نفسك ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وذا قف ولقب máa ní àpapọ̀ ẹja sí alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin ó bẹ́ẹ̀ fún ọlọ́run kò sí ibi tí a wò lórí orí rẹ̀ lára wa tí ò tó wò kálákọ̀nà ọba tá a ní adúpẹ́ fún yìí wa ó bá tètè jí ká tọ́ra wa la fẹ́ wò ní ọ̀tọ́pẹ́ wàhálàkà ọwọ́ fáwọkànnà sábò á wa. bàbá wa wo bó ṣe dá wa ó gbé nǹkan àbẹ̀rù kà wá lórí sọ́mà méje tó ní pampapara ṣé ń bẹ lórí wa kò sì jọ yẹlù wá. wọ́n yẹ òpó fi mú ati ẹnu àti bàbá bàtà mẹ́fà tó rì wọ́n yẹ òpó tó àti yẹ okùn tó fi dì í ọmọ bá wò ó tó sì gbé kàwá lórí ibìkan èrè àmàlè ọlọ́run lóhun ṣe tí ò lóko ó yẹ bẹ́ẹ̀ náà rí níjọ ọkà wá lórí kò sì jọ yẹ̀lẹ̀ a lórí yálàtí kòdúrà tó agbára ọlọ́run ọmọ gbàgbọ́n kọ wà á fún máa mọ́lùkù ọlọ́run tóbi wà rẹ̀ tóbi owó alákọ́dé kàlákùnà fọ́kọ́kún sábò àtàrà ikọ̀ ọlọ́run láwọ̀ ọlọ́run ládá ó tó ní sí èèyàn títí máa dúpẹ́ fọlọ́run ó náà wí ọlọ́run wí nínú sọ́rọ́tù mòmínú ìyá àyà kẹtàdínlógún ẹ̀ wọ́n ní kílẹ̀ ẹ̀ máa dúpẹ́ fún mi sí èmi tó jẹ́ pé kàlákùnà fọ́ òkàkùn mọ̀dá lẹ́yìn lórí sábò àtọ̀rọ̀ àyè. Àwọn òkè tó ní ojú ọ̀nà ẹsẹ̀ bó ṣe rí náà ọlọ́run tún lọ́tún lójú àná níbo mi òní wọ́n sàmá ìwọ̀tá rẹ̀ níbo mi òní sábò àbá àtọ̀rọ̀ àyè ọlọ́run ló ń gbé òkè ńláńlá méje òun gbé kàwá lórí wọ́n ní kílẹ̀ ní dúpẹ́ wọn mọ kúnná ánilẹ̀ kọ́lìkì tó kí lórí yín àgbàgbé yín tẹ wà lórí ilẹ̀ àparí tí òkè tí òfin ní yẹ̀lé lórí wọ́n máa kún náà anilẹ̀ kọ́lùkì kọ́ọ̀fìlì káàbọ̀ onúbọ̀rọ̀ ń pa yín aṣẹ́parí tí ò ní yàlé tí ò ní yàlé lórí ọlọ́wọ́ adúpẹ́ fún ọ wà lágbára alhayu lọ́kọ̀ọ́jọ́ ọba aláyè àtọ́lọ títí. àlọ títí ń ti á àwọn tá a bá lò bọ̀ látànákà ti lọ àwọn tá a jọ ń ṣe bọ̀ látànákà lọ àwa náà lọ ọ̀nà wọ́n ọ̀yá lọ wọ́n wo kò tí wọ́n náà wà nísìn ọmọ tó wà lágbólé yìí wọ́n náà máa bójú wo máa bójú wo lónìí láti ń kó nǹkan ní ọmọ sọ fún ọ pé kò lè pẹ́ mọ́. orúkọ rẹ̀ sàn yí padà díẹ̀díẹ̀ náà ni ó ń yí lọ bí òkúnù ó pè mí àtẹ̀yìn ṣe ń yí padà díẹ̀díẹ̀ wọ́n fi kàkan pè á lọ́mọ wọ́n pè á náà kọ́ yìí ọmọ bàbá tí ń náà jókòó afọ̀pọ̀lẹ́ kó pé amàbálẹ̀ láyé ni ọ̀nkú lọ́nu. ọ̀sán lọ fẹ́mi àtẹnu amàbálẹ̀ náà láyé ni ẹ̀mẹ́ta pẹ̀lú ọkọ̀mọ́ ọ̀dá ọ̀sánú ẹnu sí ọjà àti òmíbọ̀dá. lọ́jọ́ bàbá ńlá àyà lónìí ọ̀hún bá lò pinnu kó kọ́ńtán lọ. ọ̀sán lọ jẹ́ sán lọ díẹ̀díẹ̀ nu tí a bá tún kọ gbé lọ wájú ó tún pẹ̀ ọ bàbá ọba dójú ẹ̀ ẹ bá ti bá débi bàbá ọba dójú ẹ̀ lọ́nu ọlọ́wọ́ bàbá gbogbo èèyàn náà kó sì lè ju ọkọ yẹn o oríire ni o yẹsẹ gbogbo èèyàn náà ló lè máa jẹ nípele ọdún bẹ́ẹ̀ bàbá náà dúpẹ́ àwa ọmọ yín wọ́n ti gbà bàbá. ẹgbẹ́ ọba bàbá ẹ ti ó dẹ̀ bàbá bàbá bàbá náà ti láwọn ọmọ kan tí wọ́n Ìjọba pé nígbà ẹ lè mọ lọ o. Lẹ́yìn ọmọ ọmọ tó bá ń gbé àròjinlẹ̀ dáadáa, gbogbo tó máa ma sí ti fi àlà. nínú ṣé ló ti mú tẹ́lẹ̀ ta ní bọ̀rọ̀ lọ ta ní bọ̀ wà níbi kan tẹ́lẹ̀ kó o lè bá nǹkan sẹ́nu ilé yín láì fún ọ ọ́n tán lọ́nu ọjọ́ ẹ̀ tán lọ́nu. èmi náà ajá ajá tán lọ́nu gbogbo àwọn bàbá tí ó fi lọ lánàá wọ́n ti lọ wọ́n ti lọ lílọ lọ́wọ́ wa ọlọ́run Al-Hayyul Qayyum ọba títa ti ẹ lọ títí bàbá débẹ̀nu tìgbà tí ẹ lọ títí ọlọ títí o ọlọ́títí láti máa máa pẹ́sẹ̀ èèyàn ọlọ títí wọn bá jẹ alájà wọn jẹ pàkejì níbo lórí pàkejì ọlọ́run òun ní bá tí ẹ lọ títí wọ́n ti mọ̀ pẹ́lẹ́ ilé èkú lábàdì alága ilé èkú ọmọ lè wá ẹ̀yàn gbákejì fún orí jọ́dá àbárí lẹ́lẹ́ yóò lè máa délé ẹ̀ ìgbà ọmọ èèyàn ọlọ́tí tí àwa kan a máa mà àìkàn bí yéra wa ni a kàn máa dọ́gbọ́n sí ni àmọ̀ kó wo òlè jókòó lórí àgápẹ́ náà fi ṣe ọ̀gá àwọn tíṣà ẹgbà gbákejì pé wọ́n torí ijọ́ tí ò ní wá. alájẹmọ́mù ó gbé ẹgbákejì wọ́n jẹ ẹgbákẹta òsì ọ̀tún ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn-ún ó jẹ kẹfà. mo rò pé wọn àìmọ́sẹ́ títí kú ó ṣe dáa tuntun lórí ẹlẹ́kẹ̀ẹ́ hmm, bàbá ọ̀n jẹ kẹjọ náà àmọ́sẹ́ títí kú ó ṣe wọ́n ṣe dáa wọ́n ṣe dáa àìmọ́sẹ́ tá ìsàn ṣe bàbá dé kíní mọ́lẹ̀ ó lè má lè alájìká kejì ó lè má lè dè kẹta á ní. ọlọ́run ní kọ̀yúùmù kọ̀yúùmù la tún lébẹ̀ o ó ní ká tiẹ̀ lọ́lọ́ láì sí rí pákejì ọlọ́run ẹ̀rí rí lè sí ẹ alóhun kìnnìkan igbákejì olódùmarè ẹni ìyà. àrùn tó bá jẹ́ òsà yín lẹ́nu lè pẹ̀lú olódùmarè ọgbà àbọ̀jìyàn ṣùgbọ́n tó bá jẹ́ ayùlùkọ̀ yúùmù káàkiri ọ̀nkẹ́rẹ́ ni ibi tí ó ti mú ọ naa ibi tó wà náà ni ẹni tó ọlọ́run kákejì ó ti mú ọ ti Nde èèyàn yá lọ́wọ́ ẹ̀ tí ọgbà yọ gbà á lọ́wọ́ gbà Pèsè irun tó yá yọ gbà bèrè ẹ̀. Ọba tí sì yẹn pèsè ní èèyàn lé e lọ́dọ̀ ẹ̀ àjánu ni. Ìlọ́lọ́hún. Gbogbo ń tá a jẹ́ ń pèsè ẹ̀ ni ó bèrè fi mójú àgbọ̀dọ̀jọ́ ká mọ́ rò pé ti sọ̀rọ̀ wà àbẹ́rẹ́ ẹ̀ yóò bèèrè gbogbo bá ń lúrú pọ̀ mọ́ gbà yóò pè akalẹ̀ ń jọ́ kí a mọ̀ pé tún àtúnyẹjú ǹdó orúkọ rẹ̀ máa ẹ̀ pé ọ̀bá sì rí ọ̀pá nínú ìnà olórí ìrìnàjò fa lọ lọ ẹni á yóò fi òdiwọ̀n òbí lásán nínú sẹ́ǹjọ́ àlìkí àmà ìgbàlè òbí kéké ọ̀tún ní bẹ́ẹ̀ ṣé ń tó fi mọ̀ òní bẹ́ẹ̀. olóbì kẹ obì ẹyọ pé lọ jánú oko olóko ọkàn lọ láì gbàyọ̀ ńdá ó ṣe bí nǹkan tó kéré lọ sí o wọ́n wá ìgbà lọ́yà rí àwọn tí wọ́n máa bẹ̀rù àríkìá máa débẹ̀ ọ ń lọ lásán ọ ń lọ lásán nínú oko bẹ́ẹ̀ ni àti ẹsẹ̀ máa ń lọ oko tá a máa bọ̀ ṣẹ̀gbọ́n yà máa fi nǹkan sí é. alágbàdo ti yàgbàdo tán ní oko ẹgbẹ́lómi àmọ́ ìjọ ni ya ti aha yọ yi yọ ọmọ lára aha tí ó aha kù sí ara ara díẹ̀ òun ti yọ àgbàdo ọ ọkàn sọ ọ fi aha sára àgbàdo ọwọ́ kọjá lọ lọ́kàn fi jẹ àgbàdo ṣe aha ya. ọba ti rìn jìnnà lọ́nà ti ta kíkàlájì àkọlù eré péré eré kéré òun á ṣe inú olóko o ọba ọgbọ́ yé o ó yẹ àgbàdo tó ti bá ní oko olóko nígbà àgbàdo ti ègbó ọlọ́ ọ̀sọ́lọ́kọ tó nípa ẹjọ́ mọ́kò pọ̀ tó ti ya mélòó tó wọ́n jẹ́jọ́ ìwájú ọlọ́run lọ́lọ́run. ẹjọ́ òbí wá gbọ́ kọjá àgbàdo àti tí wà àtẹni tẹ ẹjọ́ dákọ láti jọ lásọpọ̀ ẹtí ń gbìgbàdo yín bẹ kí ah, sì yájú tèmi lọ ẹni ọlọ́run bá ní ti ọwọ́ kan gbó àárò máa fẹ́ àbùdú náà nínú oko sódà kò sí ìpínlẹ̀ ọlọ́wọ́ ojú òbí wọ́n ṣe ó ah. lè borí bá ṣùgbọ́n láì sẹ́yìn o ọ̀ràn ni o. ọwọ́ àwọn wo rẹ̀ pé ní tí mo wá débẹ̀ àwọn tí wọ́n bẹ̀rù àìsí àmọ́nú wọ́n òjò mi àti ẹ́ o àpá wà ń ta àdúgbò ni yóò gara fi ń gbà pa àrùn kí ló tó àgbà nàìjíríà wà gbogbo nǹkan tó ní nàìjíríà tí mo àti wà yìí ó ẹni ọlọ́run bá fẹ́ ìrònú àlìkíámẹ́ ntọ́tọ̀ òsì ń tẹ̀má àti ntọ́tọ̀ òsì ń tẹ̀má ẹni ẹ bá ń tọrọ ẹni. Lọ́mọ àtọ́wọ́ àwọn ojú ń ṣe tí ọ̀tún ọba bá lọ́kùn wọ́n sọ fún ọ pé olùkọ́ ti ta tiẹ̀. Wọ́n ti kó tàwọn ẹnu dàrú Fún ọba dàtí kó di ọmọ àmọ̀ bó ṣe tó. Lọ́dọ̀ àwọn oṣù máa fi fọ́ ọ lójú. Wọ́n àjọ jẹ́ bẹ́ẹ̀. àgbà táwọn náà àwọn lọ̀gá nìsín nígbà bá dọ̀gá ti wọn náà máa jẹ́ wọ́n tó rọ lọ́lọ́gbà ayé tà ń ronú pé àgbàdo ti jẹ́ mo mò lọ. ojúro kò lè pé kò lè fi ti já mọ́. ó máa ò lè dé ibi ó ti já mọ́ níwọ̀n ó sùn ọ́ lálàá ó lálàá rí lẹ́ni tó jẹ́jú ẹ̀wájú ọlọ́ tó ń bó lọ́lọ́ ọ̀wọ́ kọjá kọjá bá ìwọ aha àgbàdo alágbàdo tó ọjà tó ọjà padà ní. ọba ti ẹ̀wọ́ ó jìyẹ léwu ọba wà àlìjànà ọ̀ọ́kọ̀ tó àti owó ilé ìyá oye ìyà ẹgbẹ́ ìyà pọ̀ ìwọ́n èèyàn bá ti túbá aláforíjì lọ́lọ́ ọ̀fẹ́fẹ́ tí ò lè jìyàn ká gbọ́dọ̀ ya fọ́nú fọ́ra ni ká bí a kù sí ká bí a ti ń sẹ lọ́rùn ẹnu tó kọ̀ á kù ká sunkún sí lọ́rùn pé kọ́ mọ̀ pé mo sì bí ọlọ́run mí ọjọ́ bẹ́ẹ̀ ya abá rẹ̀ ń jẹ́ mọ́ ọlọ́run gbàtúbẹ̀ mi. kọ́ máa kọ́ lọ ń fà lọ lókù ọba ìtìká ní jìyàn tán ìkẹ́ lókù ohun kéèyàn máa rí ti ọlọ́run ṣàyẹ́nù lákìlọ́ ọba tí máa ń sìn yàn ń gbèsè gbogbo ohun tó ṣe ọba tí sì fi rú gbádé èèyàn bá fi wíkà jí fi san fún yàn bẹ́ẹ̀ náà kọ́ lè dáadáa tó kálẹ̀ dáadáa kò gbé lọ́dọ̀ ọlọ́gbà jáànù ni dáadáa àti tí ó bá tún sánlé yóò tún sán dáadáa tí ó sánlé ẹgbẹ́gbẹ́ burú tí ó ṣe yọ́nú sí èèyàn jọ alìkìyàmà ìkẹ́sẹ́ tó fi màrè ó ní bí èèyàn bá mú kọ́dúrọ̀ ṣíbùrì ìdí òdu àtàǹpàkò yìí lọ àtàǹpàkò mi kò dú lọ. òun ló mú mọ́lẹ̀ rẹ nínú ilé ọlẹ̀ kọ́dírù ṣíbùrì tí ó tí wọ́n ti máa láti ẹ̀ oní ẹ̀mọ́ tiẹ̀ ẹ̀yọ̀ wa fẹ́ kọ́lé tiẹ̀ ọ̀rọ̀ wò pé ẹ̀rọ sùn yẹ sùn ó mọ̀ pé ń tẹ́ ń sùn wọ́n ti sùn wọ ilẹ̀ onílẹ̀ àwọn ni wọ́n wọ wọ́n lẹ́sẹ̀ ẹnu òbí wọn àlàpàkò yìí wọ́n wọ́n dé gbogbo lẹ̀ méjèèjì nísàlẹ̀. Oye mẹ́lì ti mẹ́lẹ̀ kan sí kan wọn. Wọ́n wà bọ̀ wọn lọ́ọ̀lẹ̀. Kò ní bọ̀ wọn báyìí kò débò. Wọ́n bọ̀ wọn lọ́ọ̀lẹ̀ tí èèkan tí èèkan kí ni tí èèkan mẹ́lì méjèèjì ilẹ̀ méjèèjì ìsàlẹ̀. Ìdíwọ́ gbèlè olórí pé òun nù ní olè nù. Yọ́ máa rú kiri. Ó bá lè gàá mọ̀. ọwọ́ wa kí ló kí lá lò bẹ́ẹ̀ kí lá lò. Èbí ká ìmọ̀ e, e, e, bá bí ọjọ́ ìkẹ́mì ní àtẹ̀yìn bá ti lọ ọ́ àkàtà sọ ni pé ọkàn dàbí ìgbà apá kan kọjá lójú títì sáré náà. wa. tí fẹ́ fónà, ẹ̀kọ́ fónà. Wọ́n adáyé rí. Wọ́n á lè rántí gbogbo èyí tó kó bá wa. Olùkọ́ afẹ́ ló kó bá wá ẹ̀yánu lọ́lọ́wọ́ ká mọ́ fọ́nú fọ́ra ká tún máa padà sí ìdí tàfsírù láàbùdá bí wútùbà yìí kan náà lọ́rọ̀ ọ̀rọ̀ tó kún bábà ti ayé jẹ́ lónìí ìfọ́núfọ́ra ni o àfọ́núfọ́ra kó lọ́dún ọ̀nà ọlọ́run ayé nìkan ìlàdójúkọ́. bóun ó ṣe dáa bóun ó ṣe dáa wọ́n ní ká mọ ó ṣe kan wo wá ní a ẹ̀ àbó òrònú ẹ̀ òrònú ẹ̀ láàfà wá ronú ẹ̀ ọ̀hún bá wàá fà ṣe ń bì wòmí à ń ló le ju wọ́n ti wò pé àgbẹ̀ká ń bẹ ayé abẹ àlẹ́bí ká wúlò lá ọlẹ́ ti yín wá ọlẹ́ ti ká lọ́yàtọ̀ ti máa yà tí ó gé ẹ̀sìn tó gé ẹ̀sìn ayàwó onímọ̀ láyọ̀ wá àyàtọ̀ lọ́dọ̀ ọlọ́run ìlú kéwù ló burú ẹni tí ó kéwù àyàwó ló dé tó gé o kálukú wá kàdójúkọ lọ́rùn lọ́wọ́ wa o. ẹni ó ju èmi àtẹ̀yìn lọ ìsà nábì ó dàbí ìrìn àpárí rẹ̀ kó òun náà tún gbọ́dọ̀ ọkẹ́ ọgbọ́dọ̀ balẹ̀ gbọ́dọ̀ balẹ̀ ogun gbọ́dọ̀ máa bẹ̀rù pé ṣé mo ti dè Ànábì ọ̀fàyàbálẹ̀ ìtara jẹ́ ní kẹ́nìkan máa ń pé àwọn ti bàlágà ọlọ́wà sọ́lá. Ọlọ́wà sọ́lá. Ìtara jẹ́ wẹ́ àwọn àwọn ti dé góńgó. Góńgó wo? Ẹni ó fi ró ọ̀fàyàbálẹ̀ tó bẹ́ẹ̀. Wàmọ́ wọ̀fàláyà mọ́nù kíra lọ́à. Ilẹ̀ lè pàwọ́ mọ́lẹ̀ kàṣírò. Ọlọ́run ni kò lè fàyà dálẹ̀ sí ètò ẹni ọlọ́run tí mo lè jẹ́ lára. Ilẹ̀ ẹ̀ka òmùlẹ̀ kàtìrù. Afẹ́ni tí ọlọ́mọdé aṣòfò. Ọlọ́run ni wọ́n fàyà balẹ̀ pé àwọn ti débì kan dó kólódé dúó. Ọlọ́run ṣàánú wa o. Ọlọ́run ṣàánú wa o. Ọlọ́run ṣàánú wa o. Ètò

Wa bá ní mẹ́mi ẹ̀kan wa mú kúrò níbi ìdẹ́sẹ̀ sí ọ. ọlá àti tóbi ọlọ́run àṣetánù ti máa ń darí èèyàn tí èèyàn fi máa ṣe ọlọ́run ọlọ́run mọ́ṣẹ́ lọ́rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run mọ́ṣẹ́ wa ọlọ́run wa wa ọlọ́run òdojúrú ọ̀ràn wa òdojúrú tó dojú lára àmọ́rí ẹ̀dá àdúkọ́ wáyé fọ̀kúnlẹ̀ ọlọ́run wa ó ọjà ọ̀ràn àti rúre báyìí èèyàn bá bára rẹ̀ nú léèsìn agbára wa nú àwẹ̀ bá ti bára wa yìí àpẹẹrẹ pé èèyàn rúre ni o ọjọ́ wa kù ní láti sọ́ọ́rí ọlọ́run àtẹ́wọ́ sí ọ nínú kọ̀ọ̀kan wa jẹ́ àsọ̀rí o ọlọ́run gbàdúrà wa o wọ àwọn bàbá wa àwọn àfa wa tí wọ́n ti lọ àwọn àti sọ̀ọ́rí báyìí ìyá tán sórí ẹ̀sìn lórí bàbá wa alága ìsìláàmù tí inú mọ́sálásí wa yìí wọ́n ẹ̀sẹ̀ lọ láìpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn afáwa bàbáwa àjọ máa ń sèpánu léèsì yìí wọ́n ti lọ ṣáájú wọn lórí àwọn ìyá wa náà láwọn ìyá jẹ́ ti kún lọ́wọ́n àbíọ́ bánisánú wọn o lọ́wọ́n bánisánú wọn o wọlé apá náà láti kò kánú léèsì yìí agbowó òjókòó ń wípé wọ́n fi sin ọ lọ ìwọ́n lè wọ́n mọ́ níbi tí ó ti kù. iwájú rẹ ìjọba sí ìbánijá fi wọn ni bánijá fi wọn àwa náà ta wá sẹ́kù lọ́hún já lè fi dáadáa lọ bá wọn ọlọ́run já wa náà fi dáadáa lọ bá wọn ọ̀rọ̀ àti tòbí ọlọ́run ìlú wa ìlú tẹ́lẹ̀ mọ́mọ́ dàrú ọlọ́run àánú rẹ túbọ̀ máa rọ fún wa o ò ti rọ fún wa la fi ń lè ọlọ́run ọ̀kẹ́ tí ó jẹ́ bùkún rẹ̀ ni ọmọ adarí wọn sí ìgbésẹ̀ tí wọ́n gbé tí ó jẹ́ bínú rẹ̀ ọlọ́run mẹ́jẹ̀ wọn lè gbé o ọlá àti tóbi ọlọ́run ọlá ìlàhà ìlọ́lá ìpínlẹ̀ ọ̀sùn mẹ́jẹ̀ ọ dàrú ìpínlẹ̀ ọ̀sùn mẹ́jẹ̀ ọ bàjẹ́ wọn tí ń darí wa mẹ́ ẹni máa darí wọn sí dáadáa orílẹ̀-èdè wa mẹ́jẹ̀ ọ dàrú bàbá lọ́wà náà ní bọ́ bá ní ó dánú ọ̀tún ọ̀fọ́nù lọ́wà náà ní ó gbélé lórí ọmọ ìsàrẹ̀kọ́ àkọ́kọ́ mọ́ ni àwọn náà láwà bẹ́ẹ̀ kí kan ti dànù láàbọ̀ bẹ́ẹ̀ níbi labátúlò náà tó dájú ẹnu àwọn òbí à ń pe lọ́nu wákùn máa fún gbogbo nǹkan ni ọ̀rọ̀ ìgbà ní ní ọlọ́run ó lo yóò lò ó kà á lò ó àjọ máa wò ó ẹni tí fi yàn jọba lọ́lọ́run kò bá sì fẹ́ yọ̀yàn oníyọ̀yàn ó ní agbára ẹni kọ́ ká ni máa tọ́ wọn o àti tóbi ọba wa láyé yìí ni àkọ́kọ́ yíyá sí nínú oṣù ẹ̀kọ́ ní ọlọ àbí ọ pé ọ̀nà àkọ́kọ́ tá a ṣe ìkọ́ máa jáde ma ó sì bá oníkísọdún yóò tún bá wa láyé atúnrawọ́ sí ọ náà ni o lóye jimá ti ní tá a ṣe sọ́jà àkọ́kọ́ rọ̀mọ̀dánù sọdún ìkójọ jáde ma fún wa o ọlọ́mọjọ jáde ma fún wa o ọjọ́ jáde ma fún wa o tí ọba wa jáde ma jáde ma fi gbá wa àsìkò wa ojú ayé wa ojú orí wa jáde ma fi sìn ọ́ ọlọ́run jáde ma fi sìn ọ́. ọlọ́run tá lè máa fi sìn ọ́ yá lè máa fi tẹ̀ rẹ bábánà àti náà fi dunya àtànà wọ́fìlà àkàràtì àtànàtà وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد